من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم ibi tá a bá kéwù wa dé. ibi tí a bá níjọ́ àlàmísì níjọ́ àlàmísì ibẹ̀ náà láti gbé ibẹ̀ náà láti gbé ẹni tá ń sọ fún wa ní pé àbíta fẹ́ kó yíwa ní pé kàmà kutiba ala alladhina min qablikum bẹ́ẹ̀ bá ṣe kọ́ síwájú àwọn tó àwọn tó ṣáájú yín a má pèjúwe wa àpèjúwe tá mú wá yẹn pẹ̀lú wípé alukurani ló sọ̀rọ̀ àwọn tó ṣáájú ó pàtàn àwọn tó ṣáájú fún ànẹ́gbà Muhammad ìdí tàbí gbá wọn tí tàbí gbé wọn dìde wọn lóòótọ́ láwọn tó ṣáájú àwọn tó ṣáájú ìdí tàbí gbé wọn dìde ni pé wọ́n ní òótọ́ ọlọ́run sì pàkan rẹ̀ fún àdẹ́kùn wa Muhammad lẹ́yìn pé wọ́n lóòótọ́ wọ́n jẹ́ ànẹ́bì wọ́n tún jẹ́ ànẹ́bì lẹ́yìn pé wọ́n jẹ́ ànẹ́bì àwọn kan wá wà nù wọn tá a ṣe ní òjíṣẹ́ àwọn kan tó wá wà nù wọn tá a ṣe ní òjíṣẹ́ ká mọ̀tàn àwọn wọ̀nyí ká mọ̀ ń pa wọn ká mọ̀tàn àwọn wọ̀nyí ká mọ̀ nípa wọn òun láàfi tò ìgbésí ayé wa òun láàfi tò ìgbésí ayé wa yóò sì dáa ká máa sọ̀tàn àwọn tó ti lọ nínú wa yóò sì dáa ká máa sọ̀tàn àwọn tó ti lọ nínú wa náà nínú àwọn àfáà tó ti lọ nínú àwọn àfáà tó ti lọ ká lè mọ̀ wọ́n ká lè mọ̀ wọ́n bá àbá mọ̀ wọ́n bá àbá mọ̀ wọ́n wọ́n máa fi dúdú pè funfun fún wa wọ́n máa fi dúdú pè funfun fún wa wọ́n sì gbé nǹkan tí ó dá lé wa lọ́wọ́ wọ́n wá gbé nǹkan tí ó dá wọ́n bí lé wa lọ́wọ́ a ní bàbàrà àwọn àfáà wọ̀nyí a ní bàbàrà àwọn àfáà àfa alálà àfa aláma bàbàrà. àfa alálà àfa aláma wà bàbàrà àwọn tó jẹ́ tí wáyé àní bàbàrà wọn tá a bá wọn tán. ìdí nìyí. ìdí nìyí. ọ̀lẹ́sàbẹ̀ ákìlín. ọ̀lẹ́sàbẹ̀ ákìlín ọ̀dà ákìlín. ti lọ. ó mọ̀ sí àwọn tó ti lọ. ní sábì sáyé wọ̀lá ààrẹ ní bẹ́ẹ̀ tí ó mọ̀ tán wọn ẹ̀. ìwé ẹni tí ó mọ̀ tán. ní sábì sáyé má kàákó èèyàn. ìwé ẹni tí ó mọ̀ tán tó ti lọ má kàákó èèyàn kì í ṣe èèyàn. wọ̀lá ààrẹ má kàákún onílàákàyè. má sì kàákún onílàákàyè. Mọ̀láyẹ̀ ìtàrí àti sọ̀dẹ̀rẹ̀ wá mọ̀tàn àwọn tó ti lọ tó ṣáájú tí ò mọ̀ má ẹni tí ò bá mọ̀tàn àwọn ẹni tó ti lọ tó ṣáájú má má sì kàkọ́ nílà káyè wà mọ̀ wá àkàdá àràbà pàbó làwọn mọ ìtàn àwọn tó ti lọ bọ́mọ kékeré bá ń pàtàn ọmọ kékeré bá pàtàn tó ń sọ̀tàn àwọn tó jù lọ tó ń sọ̀tàn àwọn tó jù lọ àbọ́fà àmẹ́rẹ́ ìdá òòrùn wọ́n máa kárí pé àgbàlagbà ni ọmọ kékeré tó máa ń pàtà àwọn tó ti lọ ẹ má fojú ọmọdé ìwò máa àgbàlagbà ni àlọ́fà àmọ́ kọ̀ọ̀kan kálukú ló láàfá nílùú kọ̀ọ̀kan kálukú ló láàfá ní nàìjíríà nìyẹn ní nàìjíríà lápapọ̀ lódìdí nàìjíríà lápapọ̀ lódìdí wá ti bẹ̀ta kò sí sùdíà tó wá ti sùdíà kò sílù tó ń jẹ́ sùdíà 1928 1928 nílùú tó ń jẹ́ Saudi àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nílùú tó ń jẹ́ Saudi àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Hijaz Hijaz lànẹ́bí màmá lànẹ́bí màmá àwọn mélòó nílẹ̀ lárúbáwá àwọn mélòó nílẹ̀ lárúbáwá biladul arab ilẹ̀ lárúbáwá sẹ́ tuksam ila khamsat aksam márùn ni wọ́n pín sí ipò ojú ayé àtẹ́bì tánẹ́bì tó dé tánẹ́bì tó dé èyí tánẹ́bì bá ní ẹ̀ tánẹ́bì bá ní ẹ̀ àtẹ̀hámẹ́ làkọ́kọ́ anajid ẹlẹ́ẹ̀kejì alaarud alaarud lẹ́lẹ́kẹta aliyaman aliyaman lẹ́lẹ́kẹta èwo ní karùn Al-Hijaz márùn náà ni wọ́n márùn ni wọ́n kò yí sí à ń pínlú à ń ṣe gẹ́gẹ́ àwọn márààrún yìí ló ń jẹ́ al-Arabul àwọn márùn yìí àwọn márùn yìí àwọn jẹ́ lárúbáwá gidi àwọn gangan ni lárúbáwá gidi bá kúrò lórí wọn tó bá kúrò lórí wọn ó di al-arabul musta'araba <laughs> lárúbáwá tó di lárúbáwá ṣùgbọ́n kúrò lórí wọn ìyẹn ní pé kì í ṣe lárúbáwá tẹ́lẹ̀ ìṣe lárúbáwá tẹ́lẹ̀ wá di lárúbáwá á yà lò fún àwọn tá a fẹ́ Ismail ó Ismail al-Arabul mustaraba lòun lárúbáwá tá sọ ní lárúbáwá ni àmọ́ ó ṣíwò ẹ̀ sínú àwọn àkàhà ó wá ṣíwò ẹ̀ sí àwọn lábáwá gidi àwọn jùrìhúmù àwọn jùrìhúmù àwọn lárúbáwá gidi nù àwọn lárúbáwá gidi nìyẹn lọ́fi ní banali bẹ́ẹ̀ takhalukun wà bẹ́ẹ̀ tó lè ìlàyé mẹ́dáàdáhàrùmí sàbíkín lòkíramú ملائكة آدم ثم شيس خليل عمالقة جرهم قصي قريش ونجل سبير وحاجاج من بعدهم يعلم الله bàbá ń kí bàbá. kàábà tá a mọ̀ sílé olúwa tá a ń lọ ẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ àwọn tó wá kọ́ dégbàdégbà dégbàdégbà àwọn ẹ̀dá kan àwọn èèyàn lé mẹ́sáàbì kìnnìyàn kúrámù nínú àwọn tó ti ṣáájú ملائكة آدم ثم شيء àwọn tó kọ́kọ́ kọ màláíkà ni wọ́n àwọn tó kọ́kọ́ kọ kàábà màláíkà ni wọ́n ní Baitul Ma'mur ní Baitul Ma'mur wọ́n ń rọ kìríká ẹ̀ wọ́n ń rọ kìríká ẹ̀ tí rọ kìríká tiẹ̀ tó rọ kìríká kàábà kò tó ẹ̀sìn kò lọ́dọ̀ ọlọ́run kò tó ẹ̀sìn tó lè gbójúlé wípé o ti ṣe nǹkan pàtàkì lọ́rọ̀ àwọn tó ń ṣe tí wọ́n dákẹ́jọ́ kan àwọn wà lẹ́yìn ẹ màláíkà tó ń Adam lẹ́lẹ́ẹ̀kejì thumma shisu ó kọ ànábì shisu kọlílù náà máa lè kọ tó ń jòrò mú ó parẹ́ ilẹ̀ parẹ́ ọwá kù kàlí anábì ibrahim ni ló fi ní wà ìdíbà wà náà lè ibrahim makana al ajúwe ilé ibi tó wà ọ̀gangan ibi tó wà fún Ibrahim ìyẹn ni pé kò ó ti fẹ́ parẹ́ ó ti parẹ́ kò mọ́ kìí sì ṣọmọ bẹ̀ àwa ni kò kọ̀ àwa ṣàpèjúwe ibẹ̀ fún un èyí tí mo fẹ́ fàyọ́ ń bẹ̀rẹ̀ pé àmẹ́líkọ́tún àwọn tó kọ lẹ́yìn Ibrahim ló mara àwọn àmẹ́líkù àwọn àmẹ́líkù yẹn àwọn wọ́n ń lu òkè wọ́n fi ń gbẹ́ ilé bẹ́ẹ̀ni àyákàlá àwọn àmẹ́líkù yẹn wọ́n máa ń lu òkè láti fi gbẹ́ ilé wọ́n lu òkè wọ́n lu òkè wọ́n dá òkè lu láti fi tẹ́ ilé wọ́n ń gbẹ́ ilé wọn lára òkè wọ́n ń gbẹ́ ilé wọn lára òkè ńláńlá ìgbẹ̀ ni wọ́n ti ń fọwọ́ ara wọn yọ tí wọ́n fi wá yọ lé jáde òmìràn ẹ̀ òmìràn ni wọ́n òmìràn ni wọ́n so ìyẹn àwọn jùrìhúmù àwọn jùrìhúmù yẹn là nẹ́bí Ismail bá ibẹ̀ ló ti fẹ́ yàwó àkọ́kọ́ tá nẹ́bí Ibrahim dé tí ó tọ́jú bàbá ọkọ ẹ̀ tí bàbá ọkọ wá ní ọkọ ẹ̀ ń kọ́ kò sí nílé ó lọ òde oko afẹ́ dẹdẹ kò sí nlé kò sì ṣáájú bàbá yìí kò ṣáájú bàbá kò mọ̀ tọ́jú ṣe kò mọ̀ tọ́jú ṣe tọ́kọ ẹ bá ti dé tọ́kọ ẹ bá ti dé sọ fún yín pé ẹnu ọ̀nà yìí ò dáa sọ fún pé ẹnu ọ̀nà yìí kò dáa ó pàádà pàádà ẹnu ọ̀nà yìí kò dáa wọ́n ránṣẹ́ òun náà náà ránṣẹ́ sọ̀hí fátùlù mútà lámìsì òun náà ni wọ́n ránṣẹ́ wọ́n pàrò wọ́n bèèrè lọ́wọ́ pàdé ó sì mọ́ ó sì jẹ́ wọ́n kọ̀rẹ́ kọ̀ kọ̀rẹ́ dé nígbà tọkọ dé tó tó tó à ọ̀dà Yorùbá ni. Yorùbá ni. Yorùbá ni. Yorùbá Yorùbá ni. Ẹlẹ́ẹ̀kejì tó fẹ́. Ẹlẹ́ẹ̀kejì tó fẹ́. Yorùbá lòun náà. Yorùbá nìyẹn náà. Nígbàtí bàbá òde lẹ́lẹ́ẹ̀kejì, ọba kò bọ́mọ ẹ̀ lé ọkọ rẹ̀ ń kọ́ ọkọ rẹ̀ ń kọ́ olùkọ́ ọdẹ olùkọ́ ọdẹ ọ̀dà tó bá dé tó bá dé gbogbo àjò tí yóò ṣe gbogbo àjò tó ṣe fún bàbá ọkọ fún bàbá ọkọ obìnrin dáadáa lélé obìnrin dáadáa lélé sọ fún yí pé ẹnu ọ̀nà rẹ̀ yí o kó má yí padà kó má yí padà ẹnu ọ̀nà lè dáa ó bó ṣe fẹ́ jùròmíyà méjì nù bó ṣe fẹ́ jùròmíyà méjì nìyẹn ìdàfẹ́fà yọ mẹ́ ní pé kò sẹ́yìn bàbá bàbá ànẹ́ bàbá tó bí bàbá ànẹ́bí inú àwọn tó tó ilẹ̀ tó ń jẹ́ Quraysh wọ́n ni kò sáyù lẹ́yìn náà ni gbogbo àwọn Quraysh wa papọ̀ àti ọmọ Zubair wọ́n jọ́ òmìnir bàdé yọ́ lẹ́mú lẹ́yìn náà ni Hajjaj àwọn tá kà ní ṣùgbọ́n àwọn tá wí ìntafẹ́ fàyọ ń bẹ̀ ní pé jùrùhùmù ni wọ́n kọ́ ni wọ́n wà ń bẹ̀ jùrùhùmíyà nìyàwó alárọ́bùl akẹ́há àti alárọ́bùl mùsítàrábà alárọ́bùl mùsítàrábà yẹn anabi ismail nù àmọ́ ti kúrò lórí bẹ́ẹ̀ ó ti di lárúbá àwọn tá máa ń pè ní alárọ́bùl mustaraba masari jẹ́kọ̀ọ́ àwọn egyptian àwọn egyptian ní libya wọ́n jẹ́ àwọn carthaginian tọ́jìnì kọ̀tọ́jìnì yìí kọ̀tọ́jìnì yìí Carthaginians Carthaginians Carthaginians wọ́n wà ní Libya àwọn Phoenicians tí wọ́n wà ní Lubnan àwọn Phoenicians tó wà ní Lubnan Lebanon bó ṣe rí ni ẹ̀ àtàwọn yòókù rọ́bùn àkẹ́kọ́ wọ̀lá rọ́bùn sàáràbà wọ̀lá rọ́bùn bá ìjà àlárọ́bùn bá ìjà àwọn tó ti parẹ́ nù ní àwọn lárúbáwá táà rí mọ́ Thank so àwọn àwọn àwọn tá ń pè lárúbáwá rè lóyún sọ̀rọ̀ bí ní wà náà lọ́rin àbádébẹ̀ ní pé àwọn sùúdíà àfáwà ń bẹ̀ àwọn sùúdíà àfáwà ń bẹ̀ tí ń bá ní sùúdíà kọ́ ló ń jẹ́ ọlọ́run gan ò tiẹ̀ fọwọ́ sí ọlọ́run gan kò tiẹ̀ fọwọ́ sí amadisibiya ló jẹ́ ọlọ́run ò fọwọ́ sí ọlọ́run ò fọwọ́ sí kò sí ibi tí islam ti ní ajẹ ọba kò sí ibi tí islam ti ní ajẹ ọba ọba yẹn ò wá ní jẹ́ orúkọ ẹ̀ ìlú ò wá ní jẹ́ orúkọ ìlú mọ́ yóò wá dorúkọ ọba. Mm ọba yẹn wà ní ní orúkọ ẹ̀ yóò ní ní orúkọ ọ̀dúnmọ́ yóò wá ní orúkọ ọba. kótó máa jésù díà kótó máa jésù díà ó ti ń jẹ́ nǹkan kan o ti ń jẹ́ nǹkan kan àwọn wá ní sùdíà yẹn àwọn wá ní sùdíà yẹn abdulrahman bin saud abdulrahman bin saud abdulrahman abdulrahman bun Saud. Bun Saud. bun Saud orúkọ ẹ̀ òun ni ó di Saudiya bun Saud òun ló di Saudiya orúkọ èèyàn ni orúkọ èèyàn ni ẹsọ̀lú míì tó jẹ́ orúkọ èèyàn bẹ́ẹ̀ láyé ẹ sọ ìlú mi tó jẹ́ orúkọ èèyàn bẹ́ẹ̀ láyé orúkọ ọ̀lú orúkọ èèyàn dorúkọ ọ̀lú tí orúkọ èèyàn wá di orúkọ ọ̀lú ẹsọ̀ lú mi England wọ́n jọba ń bẹ̀ England wọ́n jọba ń bẹ̀ kò ń so orúkọ èèyàn kìí ṣe orúkọ èèyàn Germany wọ́n tẹ́lẹ̀ wọ́n jọba Germany tẹ́lẹ̀ wọ́n jọba France tẹ́lẹ̀ wọ́n jọba France tẹ́lẹ̀ wọ́n jọba kò sí orúkọ èèyàn ń bẹ kò sí orúkọ èèyàn ń bẹ tàbá kọjá sísàlẹ̀ ń náà tàbá dé Maghrib tàbá dé Maghrib المغرب العربي المغرب العربي morocco morocco wọ́n jọba wọ́n jọba morocco yìí ṣorúkọ èèyàn morocco kìí ṣorúkọ èèyàn orúkọ ìlú ni orúkọ ìlú ni al-mamlakatul maghribiyyah al-mamlakatul maghribiyyah ǹtẹ́ gbọ́ ni ǹtẹ́ gbọ́ ni yẹn síwájú kí Masari tó di republic síwájú kí Masari tó di republic síwájú kí Masari tó di republic wọ́n jọba ń bẹ̀ wọ́n jọba ń bẹ̀ ad. Fuad ad. Fuad ad. Fuad ad. Fuad ad. Fuad ad. ara wo ni ẹ tó àwọn yẹn àwọn yẹn wọ́n jẹ ọba wọ́n jẹ ọba àmọ́rúkọ ọmọ kọ́ lórúkọ ọ̀lú ń ní a máa wá kà lọ bẹ́ẹ̀. a máa kà lọ bẹ́ẹ̀ ó já sí pé gbogbo àwọn èèyàn ni wọ́n máa jẹ́ orúkọ ọ̀lú orúkọ ọba kò ní padà dé orúkọ ọ̀lú. àwọn ọ̀dà ó ti di àtìgbà bẹ́ẹ̀ àtìgbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n láàfà ń bẹ̀. wọ́n ní àfà bẹ́ẹ̀. àfà tí wọ́n ní ń bẹ̀ yìí. àfà tí wọ́n ní Saudi yìí. táwa ò bá mọ ti wa. táwa ò bá mọ ti wa. tá a mọ̀ tán wọn. tá a mọ̀ tán wọn. àwọn àfà yẹn la máa kúnlé. àwọn àfà tí Saudi la máa wá pọ́nlé. tá a mọ̀ tán wọn. tá a mọ̀ tán wọn àfà ti wa táwọn bá ti dé táwọn ti ní òsèmínú sọ kìíní kan ee òsèmín. wọ́n bá ti ní òsèmínú sọ kìíní kan òsèmín náà lábàá wí wọ́n tún máa pín a sì máa kọ̀ dásà wọn. a tún máa wá fọ̀ wọ́n mọ́. tiwa ń kọ́ tiẹ̀ ń kọ́. tiẹ̀ ń kọ́ tiwa ń kọ́ tìlú ti ẹ kankan kọ́ tó bá pán àfáàlú rẹ̀ lé tó bá pán àfáàlú rẹ̀ lé wọ́n ni àà ò ń ṣẹbọ wọ́n ní ò ń ṣẹbọ tó bá pán àfáàlú rẹ̀ lé ẹ́ ìtàn dẹ̀gbélé wọn lọ́wọ́ ni ohun tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni ńgbà tí kan tó jáde àti nǹkan tí wọ́n ń kọ́ wọn kọ́ ń pa àfá àwọn wọn mọ́ ń pẹ̀. wọn mọ́ ń pa àfá àwọn gbọ́dọ̀ nǹkan pélé wọn lọ́wọ́ òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí rán. ليس بإنسان ليس بإنسان mọ̀ ń pa wọn tó yẹ kí a mọ̀ nípa wọn pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ nílé kéwú pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ nílé kéwú ó yẹ kán mọ̀ ó yẹ kí wọ́n mọ̀ wọ́n tàbá pé bàbá ṣe tírà kan Sheikh Adam kọ tírà kan ọkọ̀ ẹlòmíràn tí ó tí ó fẹ́ kẹ́ mọ̀tàn àwọn tó ti kọjá ẹlòmí tí ó fẹ́ kẹ́ mọ̀tàn àwọn tó ti kọjá gbèlé ó lè mọ́tò tèní gbèlé tó wà tó wà mọ́ àfá tèní wọ́n máa sọ máa pẹ́ ah ṣé wà ádámù yìí ṣàfà wọ́n máa sọ pé ṣé ádámù kìí ṣàfà torí ìtàn ló ń pa nítorí ìtàn ló ń pa kí lálùkùránì sọ fún ẹ kí lálùkùránì sọ fún ẹ ó pàtàn ànẹ́bí Yakubu ó pàtàn ànẹ́bí Ibrahim ó pàtàn Musa ó pàtàn Isa ó pàtàn ànẹ́bí Yusuf ó sọ pé kùránì ìwé ìtàn ni ó sọ pé kùránì ìwé ìtàn nígbà tó pàtàkì gbogbo àwọn anábì tó ti lọ káàkiri ò bá láyé ò wá sọ pé kùránì ìwé ìtàn ni ó wá ní sí adámọ̀ ń pàtó ní wọ́n fẹ́ kẹ́ mọ̀ wọ́n fẹ́ kẹ́ mọ̀ ní tí wọ́n a fi gbé rọlé yín lọ́wọ́ tí wọ́n a fi gbé ilé ìrọlé yín lọ́wọ́ ní ìjọ alàmísì ní ọjọ́ alàmísì nígbàtà fẹ́ dìde nígbàtà fẹ́ dìde ká tó dìde ẹmọ ní ìtàn ìtàn Ìjàpá àti Yáníbo ìtàn Ìjàpá àti Yáníbo lọ́pọ̀lọpọ̀ kó sínú social media ní ìsìn tí wọ́n láwọn ń pàtàn lọ́pọ̀lọpọ̀ kó sínú social media ní ìsìn tán ní àwọn ń pàtàn wọ́n máa pàtàn Yorùbá wọ́n máa pàtàn Yorùbá tí ọba wá sọ̀kàn wọn yá ah, rárá bẹ́ẹ̀ kọ́ lórí báwo lórí báwo lórí sọ bí ti ẹ ti rí sọ bí ti ẹ ti ṣe rí káwá gbé sínú làákàyè kí wọ́n gbé sínú làákàyè kí wọ́n wá kí ọ̀pá bọ̀ kí wọ́n kúrò ká mú nǹkan tí ó ṣẹ́kù ká wá tí ó wà ṣẹ́kù ayé ò ti lo mythology mọ́. ayé ò ti lo mythology mọ́. ní sàkáàdì gbogbo Iran Persian. gbogbo Persian. àwọn náà ní mythology. àwọn náà ní mythology. Gildamesh. Gildamesh. òun ni mythology wọn. òun ni mythology tiwọn ìyẹn ti dìtàn tó ti pẹ́ ó ti dìtàn tó ti pẹ́ wọ́n ti há kúrò wọ́n ti há kúrò wọ́n ti gbé ìtàn bí Iran ṣe bí àwọn Persians ṣe bẹ̀rẹ̀ tààrà bí Persians ṣe bẹ̀rẹ̀ tààrà wọ́n ti gbé yẹn wá wọ́n ti yọ mythology yẹn wọ́n ti yọ mythology yẹn wọ́n ti yọ kúrò ìyẹn ni wọ́n wá jókòó tì ìyẹn ló wá jókòó tì tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ẹn kìíní kan ìtàn Yorùbá áà ní kìíní lẹ́kìtì lẹ́kìtì nígbà táwọn Ìbàdàn dìde ogun nígbà táwọn Ìbàdàn dìde ogun ṣọ́jà 400,000 400 ṣọ́jà 400,000 ṣọ́jà òun ni wọ́n pa ni wọ́n ni wọ́n kó lọ sógun ni wọ́n kó lọ sógun èèyàn mélòó ni wọ́n jọ náà nígbà náà lọ́wọ́ èèyàn mélòó ni wọ́n tí wọ́n kó wárí four hundred èèyàn kó lọ sógun èèyàn ló èèyàn mélòó ló wà kú èèyàn mélòó ló kù èèyàn mélòó ló wà kù àwọn criticism àwọn kìtìtìsì tí wọ́n máa ń tọwọ́ bọ ìtàn nìyẹn tí ó fi kúrò ní story. wọ́n máa ń tọwọ́ bọ ìtàn nìyẹn tí ó fi wá kúrò ní story. yóò fi di history. tí ó fi wá padà di history. history yẹn náà high story nìyẹn. history yẹn ni wọ́n tó jẹ́ pé high story nìyẹn. high story náà ló di history. high story náà ló di history so ọwọ́ akọ́kọ́ àlọ́. ilẹ̀ bẹ́ẹ̀. àbí ilẹ̀ bẹ́ẹ̀. àwọn tó ń pàtàn yẹn. àwọn tó ń pàtàn nǹkan méjì ni nǹkan méjì ni àìtúntàn yẹn ṣe àìtúntàn yẹn ṣe ẹni ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ń pàtàn yẹn láti dá wàhálà lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ń pàtàn yẹn láti dá wàhálà sílẹ̀ ẹ̀ẹ́ fúlàní wọ́n ti já lùbì kan o wọ́n ti ṣe kínní o fúlàní mélòó kí òṣèlú tó dé kí òṣèlú tó dé fúlàní wà lára wa fúlàní wà ní ara wa ìgbà tí buhari ó di kíní mi èé ṣe fúlàní kọ́kọ́ lọ gbà yẹn náà bàbá o bàbá kìí ṣe fúlàní kódà mi ìtọ́mọ́ wọn kódà bàbá wa ọ̀tọ́mọ́ wọn Yorùbá pọ́nbélé Yorùbá pọ́nbélé ni bàbá wa òun ni Yorùbá Ọ̀yọ́ Yorùbá Ọ̀yọ́ ìyá mi Ìbàdàn sí ni ìyá ìyá rẹ̀ Ẹ̀gbá ìyá ìyá wọn Ẹ̀gbá bàbá kì í ṣe fúlàní fúlàní ó sì tó fún ọmọ bàbá sọpọ́ọ̀tì wọn. so èyí tá a fẹ́ fi dákalẹ̀ nǹkan tó wà láàrin wa tẹ́lẹ̀ àti ìjọ wà tẹ́lẹ̀ àti ìjọ wà tẹ́lẹ̀ pẹ̀lú fúlàní kò síjà kò síjà kò sí kìíní nígbà tó ṣèlú dé nígbà tí ó ṣèlú dé dánadán yìí ó ní gbogbo ọ̀rọ̀ dánadán yìí ee fúlàní owó ti lọ kẹni wọ́n ti kó wọn lẹ́rú wọ́n ti wọ́n ṣe ń lo ìlú ti ẹ wọ́n ṣe ń lo ìlú ti ẹ tí fúlàní wá wá ìlú ẹ tí fúlàní wá wá ìlú ẹ tó ń gbé èèyàn tó wà ní wọ́n èèyàn ó jìyàn gbé ṣe pàdé òfin àdéhùn tí ò bá lọ́wọ́ ara alé nú tí ò bá ní ọwọ́ ara alé nú ara àta kò ń mọ́ tí ò bá ní ọwọ́ ara alé nú ara àta ò lè mọ́ sàárẹ́ afọ́jú wọ́n bá kàn fún àwọn tó ń dálẹ̀ nìyí kí wọ́n sinmi gbogbo rọ́dọ̀rọ̀dán gbogbo rọ́dọ̀rọ̀dán yẹ sinmi ẹ̀ nígbàtí wọ́n tún wá pàtàn nígbàtí wọ́n tún pa ìtàn míì wọ́n láwọn àfáà ilẹ̀ Yorùbá wọ́n ní àwọn àfáà ilẹ̀ Yorùbá ìlú kan nílẹ̀ Yorùbá ń bí ìlú kan nílẹ̀ Yorùbá ń bí àfáà méjì ni wọ́n lè dárúkọ àfáà méjì ni wọ́n lè dárúkọ níwò níwò ìwò sì ti ní ìwò sì ti di islam ti wà ń bẹ̀ kó tó di pé ìlọrin dé islam ti wà ń bẹ̀ kó tó di pé ìlọrin dé ìyẹn irọ́ ni ìyẹn irọ́ ni ìtàn ni ìtàn ni ìtàn irọ́ ni story ni àáfàá lọrin àáfàá lọrin ló mú ló wọ ìlú wọn tí wọ́n ń pè tó fi ṣàdúà fọ́ bá bẹ̀ tó jẹ́ ọba kèfèrí tó jẹ́ ọba kèfèrí tán fi sọ ọmọ ẹ̀ ní ọlámúyè Muhammadu lámúyè Muhammadu lámúyè ọlámúyè àbá àlọrin ló bẹ lọ́hùn fún wọn nílọrin ní ìwò tìmẹ́dẹ́ tìmẹ́dẹ́ tìmẹ́dẹ́ ọba tìmẹ́dẹ́ ọba tìmẹ́dẹ́ nílùú ẹdẹ nílùú ẹdẹ islam ti wọbẹ̀ kí kó tó wọ̀ wó islam ti wọbẹ̀ kó tó wọ ìlú ìwò wọ́n sì ti lọ́ba wọ́n sì ti ní ọba tó já sí pé ọba ni mùsùlùmí ni tó jẹ́ pé ọba ni mùsùlùmí ni òun ni àbíbù lágújú òun ni àbíbù lágújú àbíbù láì lágújú àbíbù láì lágújú ṣó di méjì àfá mélòó ló wà ní Ìwó àfá mélòó ló wà ní Ìwó ẹgbà tó pìtàn máa pìtàn nígbà tí ó pìtàn máa pìtàn ọ̀wọ̀ ni àwọn àfá yẹn àfá ilé àmì àfá ilé àmì ilé àmì yẹn máhálí àmì máhálí àmì òun làfá àmì yẹn òun là fà mí yẹn sọmọ kéwẹ̀ fún wa sọmọ kéwẹ̀ fún wa assignment fún ìjọba lẹ́ẹ̀ tíra tó sì ṣe tíra tó ṣe sọ fún wa sọ fún wa èébú kọ́ lélẹ́ o èébú kọ́ o ìtàn ni ìtàn ni ẹ́ ọ̀fẹ́ sọ̀tàn wa ó máa sọ ìlọrin níbo ni wọ́n mọ̀ tó ń jẹ́ lọrin níbo ló mọ̀ tó ń jẹ́ lọrin àwọn olómọ̀ nílọrin àwọn olómọ̀ nílọrin ó mọ̀ tàn lu yín tán ó mọ̀tàn lú rẹ̀ tán ó fẹ́ pàtàn lọ́rin ó fẹ́ wá pàtàn lọ́rin wọ́n àgbà olùkọ́ àgbà ah àfáà ni àfáà ni olùkọ́ àgbà ẹ olùkọ́ àgbà sọ àfáà irú àfáà wo ni sọ irú àfáà wo ni sì sọmọ kéwú ẹ̀ tó láàmìlàkà tó wá sọ so, iṣẹ́ ọwọ́ tí wọ́n ṣe kalẹ̀ tírà wo ni wọ́n ṣe kalẹ̀ kò wá sọ ṣe ọwọ́ tí wọ́n ṣe kalẹ̀ tírà wo ni wọ́n ṣe kalẹ̀ àwọn wọ̀nyí ló wá lòpìtàn á ń sọ fún wọn pé kódà gbogbo tírà tí wọ́n níbi tó pọ̀ dé ìkan jẹ gbogbo ẹ̀ <laughs> ìkan tó jẹ gbogbo ẹ̀yẹ ìkan tó jẹ gbogbo tírà yẹn tá a fi rí orí pa ẹ̀. tá a pa rẹ̀. bá sì wà lórí ẹ̀ o ayọ̀ lórí ẹ̀ tásìkò wa bá tó tásìkò bá tó a kọ̀ntínú a kọ̀ntínú lọ́la pẹ̀lú ògo ọlọ́run lọ́la pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ṣọ́ àtayọ ọlọ́run ṣọ́ àtayọ ọ̀la àfá àwọn wọ̀nyí wọn mọ ìran àfá àfá kàtígórí àfá là ń ka gbogbo wọn sí kàtígórí àfá là ń ka gbogbo wọn sí àwọn àfá wà tó yá sí pé àfá ni àmọ́ onítìbì ni onítìbì ni àfá ni ẹlòmí àmọ́ oníṣègùn ni tìbù tìbù tìbù ó tún yàtọ̀ sí oníṣègùn ó tún yàtọ̀ sí oníṣègùn ọ̀hàntú ọ̀hàntú àfáàní àfáàní yes àfáàní àfáàní ìrànkan nínú àfáàní ìran àfáà mi wá tó já sí pé onítẹ̀sùbáà ni ìran àfáà ni wà tó jẹ́ pé onítẹ̀sùbáà ni ah, àfáà ni àfáà ni ìran àfáà mi wà ìran àfáà mi wà ó dá sí pé oníwàásí lásán ni oníwàásí lásán ni àfáà ni àfáà ni ìran àfáà mi wà tó já sí pé kakọ́ mọ́ ní kéwú wàhálà ìran àfáà mi wà pé pé kákọ́ mọ́ ní tí ó wà láà àfáà ni àfáà ni gbogbo àwọn wọ̀nyí gbogbo àwọn wọ̀nyí ẹni tí ò bá mọ̀ wọ́n ẹni tí ò bá mọ̀ wọ́n yóò wípé àfáà yóò wípé àfáà yóò pè hmm, gbogbo wọn láàfáà yóò pè gbogbo wọn láàfáà gbogbo wọn náà làwa náà ó pè ní àfáà gbogbo wọn náà làwa náà ó pè ní àfáà ẹ̀gbọ́ gbogbo wọn láàpè láàfà gbogbo wọn láàpè ní àfà ìjẹ́bí tẹ́ni tó ń kọ tíra bá jókòó ẹni tó ń kọ tíra ẹni tó ń kọ tíra ibi tó bá jókòó ṣáàfọ́ oní tẹ́tìbíbù lè jókòó sọ́dọ̀ ẹ̀ ṣáàfá ti ṣe òṣìṣọ́ lè jókòó sọ́dọ̀ ẹ̀ a lè categorize wọn ní kankan náà ṣáàwá lè categorize wọn pé kankan náà jọ ni wọ́n ọ̀hàn ọ̀hàn ṣáṣà ọ̀nẹ́jì ọ̀nẹ́jì ọ̀nà jì síra wọn afọ́ oníwáàsí afọ́ oníwáàsí pẹ̀lú àfáà tó ń kọ tírà pẹ̀lú àfáà tó ń kọ tírà àfáà làwọn méjèèjì àfáà làwọn méjèèjì ìjà lè fi wọ́n wọra wọn ìjà lè fi wọ́n wọra wọn bá ti máa wọ́n nìyẹn bá ti máa wọ́n nìyẹn táwa bá ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tá à ń sọ. tàbá sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. ẹ̀ẹ́ngbà tí mutawalli sha'rawi mutawalli sha'rawi sha'rawi sha'rawi sha'rawi àfáàní àfáàní àfààní. àfààní. àfààní. àfààní. ìgbà tó jáde lásìá rí. ìgbà tó jáde ní àsìá rí. dárájà mọ̀kúbúlà ló gbà. dárájà mọ̀kúbúlà ló gbà. ordinary pass. ordinary pass ló bá jáde lásìárì nígbà tó jáde ní àsìárì tó bá jáde lásìárì tó bá jáde ní àsìárì nǹkan tó bá jáde nìyẹn ordinary pass tó bá jáde ní àsìárì kò mú excellent o kò mú excellent kò mú ẹ́ eh? kò mú very good kò mú very good kò mú good kò mú good Ordinary pass. Ordinary pass. wọ́n fi jẹ wazirul awqaf. wọ́n fi jẹ wazirul awqaf ó jẹ́ minister of endowment ó jẹ́ minister of endowment ọ̀ndẹ̀ ni gbogbo mọ́ṣáláṣí wà ọ̀ndẹ̀ ni gbogbo mọ́ṣáláṣí wà gbogbo mọ́ṣáláṣí Egypt pátápátá gbogbo mọ́ṣáláṣí Egypt pátápátá ọ̀ndẹ̀ ló wà ìmọ̀ wá ṣe tẹ̀fsírì ó máa wá ṣe tẹ̀síìrì tefsir ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ a máa ṣe tefsir ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ ní masjidu hussein ní masjidu hussein tó bá bẹ̀rẹ̀ tefsir tó bá bẹ̀rẹ̀ tefsir gbogbo àwọn tó gba dókítọ̀ gbogbo àwọn tó gba dókítọ̀ wọ́n á wá pèsè níwájú báyìí wọ́n á wá pèsè níwájú tẹ̀fsíìrì ẹ̀ ni wọ́n ń gbọ́ tẹ̀fsíìrì ẹ̀ ni wọ́n ń gbọ́ àwọn tó gba dókítọ̀ tó gba pòfẹ́sọ̀ tó gba gbogbo ẹ̀ wọ́n wá jókòó síwájú ẹni tó gbé ordinary pass ló bá jáde wọ́n á jókòó síwájú ẹ̀ wọ́n á gbọ́ tẹ̀fsíìrì ẹ̀ gbogbo tíra tó wá ṣe gbogbo tíra tó ṣe òun kọ́ ló kọ́ òun kọ́ ló ṣe láwọn professor doctor tí wọ́n wà wájú ẹ̀ àwọn professor doctor tó wà wájú ẹ̀ yẹn àwọn ni wọ́n ń kọ́ èyí tí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀ òun làwọn ń kọ́ kalẹ̀ òun làwọn ń kọ́ kalẹ̀ wọ́n bá ṣe tán orúkọ ẹ̀ ni wọ́n máa gbé síbẹ̀. ọmọ wa kọ gbogbo tó sọ kalẹ̀ tán orúkọ ẹ̀ ni wọ́n wà gbé síbẹ̀. tó fi kú kò ṣe tírà tó fi kú kò ṣe tíra kò kọ tíra báyìí kò kọ tíra báyìí àmọ́ fúnra ẹ̀ fúnra rẹ̀ kò kọ tíra báyìí fúnra rẹ̀ àmọ́rọ̀ tó ń sọ tẹ̀sírì tó ń ṣe tẹ̀sírì tó ṣe òun ni wọ́n sọ di tíra òun ni wọ́n sọ di tíra àfáàní àfáàní tẹ̀sírì ṣàráwí ẹ̀hẹ́ tẹ̀sírì ṣàráwí ẹ̀ríkan wọ́n kọ́ ni wọ́n kọ́ ni òun kọ́ ló kọ́ àfáàsì ni àfáàsì ni kò yọ kúrò láàfá kò yọ kúrò ní àfá àfá àti gbogbo ayé mọ̀ ni àfá àti gbogbo ayé mọ̀ ni so ìran kan nìyẹn ìran kan nìyẹn nínú àfà nínú àfà sheikh adam sheikh adam òun ló jẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àfà bàbá wa sheikh adam ló jẹ́ ká mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà nílẹ̀ yorùbá bí ó dà ó dà nílẹ̀ haúsá kódà ní Senegal kódà ní Senegal kódà ní Ghana kódà ní Ghana ọbaṣẹ adámọ ló jẹ ká mọ wọn ó mọ àwọn àfa. ká máa ṣẹ̀ṣẹ̀ sọ ìlú mọ́sárì mi. káfíń máa wá sọ ìlú mọ́sárì mi. ọlọ́run dá bàbá kì í ṣe pé torí kó jẹ́ bàbá mi. kì í ṣe torí kó jẹ́ bàbá wa bí ọ̀dà ó ti ẹ̀ pé bẹ́ẹ̀. ọ̀dà ti pé bẹ́ẹ̀ lọ́pọ̀ òkú yẹn lọ. ìwọ ìwọ tó bá pọ́n tí ẹ tán wá sọ nǹkan tó ti ẹ ṣe. tó bá pọ́n tí ẹ tán wá sọ tó ti ẹ ṣe. ó kárí ayé. Sheikh Adam ló jẹ́ ká mọ̀. Sheikh Adam ló jẹ́ ká mọ̀ ìpè gbogbo àfá lọ́pọ̀lọpọ̀ àfá wà nílẹ̀ Yorùbá yìí àfá wà nílẹ̀ Yorùbá yìí iṣẹ́ adáwọ̀ ló jẹ́ ká mọ̀ wọ́n kọ́ kalẹ̀ wọ́n kọ́ kalẹ̀ gbogbo àwọn àfá tí wọ́n ń wí gbogbo àwọn àfá tí wọ́n wí yìí àwọn òṣètírà àwọn òṣètírà síbẹ̀síbẹ̀ bàbá ò fojú yẹpẹrẹ wọn. síbẹ̀síbẹ̀ bàbá ṣùgbọ́n àwọn ò fojú yẹpẹrẹ wọn. wọ́n dárúkọ wọn wọ́n gbé orúkọ wọn wazukuru filki taabi wazukuru filki taabi talukurani wiyẹn àwọn wa lò. bàbá ṣe àdámọ̀ wa lò ó dárúkọ ẹni báyìí dárúkọ ẹni báyìí dárúkọ ẹni báyìí bàbá ṣe àdámọ̀ wa lò ó lùsílà bẹ̀rẹ̀ sí dárúkọ àfáà báyìí àfáà báyìí ló wà tó ṣe ní iṣẹ́ tó ṣe wọ́n jẹ́ ká mọ gbogbo wọn bẹ́ẹ̀. sọ wọn á dárúkọ àfáà mi tẹ́lòmí ò bá ti gbàgbé àfáà mi tẹ́lòmí ò bá ti gbàgbé táwa yóò ní bá orí pa wọn táwa yóò ní bá orí pa wọn àwọn tó ṣáájú wa tán ní bá orí pa wọn àwọn tó ṣáájú wa tí wọn ní bá orí pa wọn wọ́n hù jáde bàbá ṣẹta lẹ́mọ̀ hù jáde ọkọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n pàtàn nípa rẹ̀ bá ń lọ́nu nàṣímù sọ̀bá lọ́nu nàṣímù sọ̀bá nàṣímù sọ̀bá fi àkbárí islam أخبار الإسلام وعلماء, وعلماء, وعلماء, ulama àwọn àfá hmm. nílẹ̀ Yorùbá dámásà ni alkashnawi òun ló ṣe akhbarul akhbarul àzàhárò rúbá fi àkbárí bèládi yorùbá àzàhárò rúbá fi àkbárí bèládi yorùbá orí pàṣírà yẹn wà parẹ́ kò sí mọ́ bàbá ló wá gbé ẹnìkan tó ń pè ń dá mẹ́sà ni òun ló ṣe tíra báyìí tó fi sọ̀rọ̀ àwọn àfáà nílẹ̀ Yorùbá àìrímọ́ yẹn àìrímọ́ yẹn ẹ jẹ́ kí mi ṣe nà sí mú sọ́bà bóyá ń torí àkàbárò àzẹ̀háròrò báyẹn òdòdó orí òkìtì tí ò bá rómi mọ́ ó lè gbẹ bóyá yẹn ni ò jẹ́ arí mọ́ ó gbẹ láàfin rí mọ́ so èyí tèmi fẹ́ kọ yìí ẹ jẹ́ ń pè ní nàsímù sọ̀bá. So, atẹ́gùn fẹ́ẹ́rẹ́ tó ń fẹ́ láàárọ̀ ọ̀lámà làhásù máa fi áàlàmìlì kútùbìlì yẹ ọmọ nígbàtí mo ṣàkíyèsí nǹkan tó pọ̀ nínú àwọn tíra nínú áàlàmìlì kútùbì àbíyẹ ọmọ nínú àgbáyé níbi tí à ń tẹ tíra à ń kọ tíra mina tabaudi bayna al-ismi wal-musamma níbi kò gbórúkọ àti nǹkan tó wà nú ẹ̀ tí ò ní bára wọn mu wa bayna al-mabni wa bayna al-mabna wal-ma'na àti pé ìyàtọ̀ tí ó máa wà láàrin ìtumọ̀ àti in wọ́n gbé kalẹ̀ síbẹ̀. tahavvastu kathiran kọ́bùlà an àkítàrà líkìtà bí haza isman ọjẹ́ ń wá ṣe sùúrù fẹ́ẹ́rẹ́ kí n ronú sí pé owó orúkọ olè ní fẹ́ sọ tí láti bá sọ lèyàhúlà mahalla kìtàbí azahari rúbá fi àkbárí bèládi yorùbá kó máa rọ́pò síra àti dámẹ́sà ní ṣe yẹn láàgbọ́rù ẹ̀mọ̀ wa kitabu shifa'i ruba fi akbari fuqahai yoruba àti tírà kíni shifa'i ruba shifa'i ruba fi akbari fuqahai yoruba àwọn fuqaha wa àwọn ní fíkíwù nílẹ̀ yorùbá àgbọ́yẹ̀ náà mọ̀ lèlè alami kashinawi ibn masani ẹni tó ṣe akbaru ruba azaru ruba òun ló ṣe ìyẹn náà méjèèjì bọ́ọ̀nù mọ́sà ni a méjèèjì mọ́ àgbọ́ wàhúmá kìtàbà ní a méjèèjì tíra méjì ni mọ́rùrátà aléyìí ma sínú nàìjà àìmọye ọdún ló ti kọjá lórí ẹ̀ kánà yẹ̀yí mọ̀ fi tọ̀làbí ìmá albahithun àwọn tó ń ṣe wádìí wọ́n wádìí wádìí kò sàfàní kò sáṣeyọrí mẹ́ falajab kò sí mọ̀ falazahar tẹ́sí orí kan bá pè ní flower ó máa ń sáré yọ gbùrù fún mọ́ tẹ̀sìrú ha àríyá tó bá ti yọ ọ̀tá tó bá ti rẹ̀wẹ̀ báyìí atẹ́gùn ó bá fẹ́ lọ wàrúbá yẹzúlú bìlìláàjì fayúsbíwú fi kábàrí káàní so azaru rùbá rùbá ń tiẹ̀ òkìtì tátẹ́gùn bá ti fẹ́ yóò gbà lọ yóò bá di ọ̀rọ̀ àná لذلك سميت هذا الكتاب نسيم الصبا في أخبار الإسلام وعلماء بلاد Yorùbá òun ló jẹ́ n sọ tírà tí mo fẹ́ sọ yìí tí mo fẹ́ ṣe yìí tí mo ṣe yìí ní نسيم الصبا atẹ́gùn òwúrọ̀ tó ń fẹ́ ìgbà onílẹ̀ mọ́ tí ó tátẹ́gùn yìí ò ní fẹ́ jama ilé ìwà àdáwò ma yóò tilabu nínú kìtàbẹ́yìn ní ìta ìlídìn wà kọ̀rí wà á mú pàtí mo fẹ́ mú àfáà inú àfáà nìbàdàn Bakr ibn al-Qasim sahibul kursi ọmọ alága nìbàdàn àfá nínú àfá nìbàdàn ọmọ alága bàbá sọ ìtàn ẹ̀sìn bí bàbá sọ ìtàn ó lọ kéwú ní Ìlọrin ó lọ kéwú ní Ìlọrin àfá wà nìbàdàn àfá wà nìbà àìmọ̀ nígbàtí wọ́n pa ìtàn mẹ́ lójú tó mọ̀ kò jẹ́ kó mọ̀ yí pé o lọ kéwù lọ́rin. nígbà tó pa ìmọ̀mọ́ ẹ lójú tó mọ̀ kò jẹ́ kó mọ̀ pé o lọ kéwù lọ́rin. ọmọ alága yìí ọmọ alága yìí ọ̀dọ̀ àfáwolóyìn ọ̀dọ̀ àfáwolóyìn nílọrin nílọrin ló ti lọ kéwú ló ti lọ kéwú wọ́n á kéwú tán ó kéwú tán ó ń darí bọ̀ ó ń darí bọ̀ ó ń darí lọ lé ó ń darí lọ lé ó wá gbọ́nà sẹ́yìn ó wá gba ọ̀nà sẹ́yìn nígbà tó gbọ́nà sẹ́yìn nígbà tó gba ọ̀nà sẹ́yìn àwọn ará sẹ́yìn wá rí pé ah, ah ìmọ̀rẹ́ ará sẹ́yìn wá rí pé ìmọ̀rẹ́ ìmọ̀rẹ́ náà bá ní kó dúró kó kọ́ àwọn ní kéwú kó dúró kó àwọn ní kéwú hmm wọ́n bá ní àà kéwú tó ń dìde ń lé tó ń lọ́kọ́ kéwú tó ń dìde ń lé tó ń lọ́kọ́ alẹ́ ilmu yúta wàláyàtì wàlẹ̀ ilmu yáàlú wàláyọ̀ọ̀lá alẹ́ èèyàn ó tọ́ mímọ̀ èèyàn ó tọ́ mímọ̀ lọ́nà ìmọ̀ òní sọ pé kí mọ̀ máa wá ẹwà nípa bẹ́ẹ̀ nípa bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ará sẹ́yìn gbogbo ẹ̀yin ará sẹ́yìn òun lọ kéwú lọrin òun lọ kéwú ní lọrin tí kéwú yẹn bá wù yín tí kéwú yẹn bá wù yín ẹ ká lọ Ìbàdàn ah, ah. lọ́ba ni kéwú wá ké láké nǹkan wá o bó bá wù yín ẹ ká rèé àátò ẹ ti bá mi mọ́ ọ̀yà wọ́n Sheikh Adam bá kọ́ wọ́n wá bá dà á sí lárúbáwá wọ́n wá bá dà á sí lárúbáwá rárá o lárúbáwá kọ́ ló fi kọ́ lárúbáwá kọ́ ni àbá ti fi kọ́ wákà ní wọ́n wá bá Yorùbá wákà Yorùbá wákà Wa bá yí sí lárúbáwá bàbá sílárúbá wọ́n bá yí sí lárúbáwá lèlẹ́ ilé mi hakọ̀ọ̀n bàbá jìnà láti lówó àìsùn sílẹ̀ wọ́n máa yóò rí ṣe kọ́ lédè lárúbáwá ìtàn kọ́ wọn ó gbọ́ yìí bá ṣe kọ́ lédè lárúbáwá ìtàn kọ́ síra káàkà nú ẹ̀ ràkàkà kò sí ràkàkà nínú ẹ̀ wọ́n ń sọ pé kí ló wí wọ́n ní ní sọ wípé kí ló wí wọ́n ní mọ̀ pé àjẹ̀mí lẹni tó kọ́ wọ́n ní mọ̀ pé lédè Yorùbá kan àbí lédè mi kan ló kọ́ kì í ṣe lárúbáwá àǹfààní wọ́n pọ́lá fún wọ́n pé ọlá fún fún ọlá tó ti ní tẹ́lẹ̀ fún ọlá tó ti ní tẹ́lẹ̀ láti sọ nǹkan tó kọ yẹn láti sọ nǹkan tó kọ ní wọ́n bá sọ sí èdè lárúbáwá tọmọ lárúbáwá ó gbọ́ wọ́n bá sọ sí Murwewa. Murwewa. السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وأفقنا وأجوادنا وأفقنا الحق وإلى طريق مستقيم ربنا لا تؤاخذنا إن نسينا اخطانا ربنا تقبل منا إنك أنت السميع العليم الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم